inú startimes dùn láti mú ṣánẹ́ẹ̀lì bollywood gbéga sókè tuntun dé tí ó wà nú èdè yín o ní báyìí ẹ jókòó kẹfẹ̀yìntì ẹ jẹ́ kí n fi hàn yín bí ẹ ṣe máa yan èdè àti àkọọ́lẹ̀ kékeré tí ẹ bá fẹ́ lórí rìmọ́tì yín fún dìkódà aláwọ̀ pupa lákọ̀ọ́kọ́ ẹ tẹ mẹ́nù kí ẹ wá tẹ OK ẹ sún bọ́tìnì sí apá ọ̀tún láti rí ètò ṣánẹ́ẹ̀lì ẹ tẹ OK.